الله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد أتكفوا الله سبحانه وتعالى أترى عليكم كاتي قفوا النبي محمد صلى الله عليه وآله وسلم nínú àwọn kàtà ṣàlàyé fún ara wa lánàá àbíká ní pé ibi tí abala yidi ọ̀nà ni wípé wọ́n ni wahum yaquluna fi sheikh at-tijani huwa al-khatmu wa huwa labinatu tamam lil awliya'i fa fa hajaru ala allahi mulkahu wa qata'u al-madada al-muhammadi wa hum la yubalun أو لا يشعرون وحتى إن شعروا فالمقصود يبغير الواسطة وإذا سمعوا أن النبي صلى الله عليه وسلم أفضل النبيين قالوا إن التجاني رجله على رقبة كل ولي لله بهذه العبارة الجافة من كل أدب so in ti wọ́n tí aláàdì sàlẹ̀ fún wọn bí ní wípé wọ́n láwọn tán jẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ nínú tọ̀ríkọ̀ tó Tìjàníyà wọ́n máa ń sọ wípé a e, Tìjàní òun ni al-khotmu huwa al-khotmu wa huwa labinatu tamam lil awliya òun ni al-khotmu òun ni ìparí òun sì ní bí brick léyìí tó kù láti wọ́n fi pé al-awliya ìtúwẹ́ ní pé gbogbo ilé ilé yẹn ti pé wákù blọ́kù ayé blọ́kù kan tó wákù so Tijani òun wá ní blọ́kù kàtà ti fi fix yẹn tí ó jẹ́ kí ilé yẹn pé so wọ́n ni fahajabu ala Allahi mulkahu wa qata'u al-madada wa hum la yubalun aw la yash'urun wa hatta in sha'aru fal maqsud yubabbiru al وَإِذَا سَمِعُوا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عليه وسلم أفضل النبيين أفضل النبيين قالوا إن التجانية رجله على رقبة كل ولي الله عز وجل so wọ́n ni wọ́n wá wọ́n kíná ń pè tẹ́bá ń sọ fún ọgbà mi wípé bọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam àwọn náà fi ń lọ́lájú lè bí nínú àwọn nẹ́bí ọlọ́wọ́ kódà annabi sallallahu alaihi wasallam gati jí ó yíwa tẹ́lẹ̀ pé àwọn ni labina ló tẹ́sí kí wọ́n fi pé kínánpé bí aburisala àwọn nubuwata sallallahu alaihi wa alihi wasallam àwọn ni pé òkè ó dẹ̀ Tijani ó ní oríjìlú annabi lórí rọ́kọ́bà gbogbo àwọn waliyullah ay òun ni in tó al the last labina wọn ni the greatest wali gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé tẹ́lẹ̀ wọ́n ni bí hádì ilẹ̀ ìgbára ti já fámin kulli adab pẹ̀lú rọrọ̀ yìí tí ó sí ẹkọ̀ kankan bẹ̀ al-jarihatu li awatifi kulli muslimin àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó mọ́ ń tọ́ci emotion gbogbo musulmi li anna waliya fi urfihim yashmalu nabiyya إذ يقولون إن ولاية النبي أفضل من نبوته àwọn sì believe nínú ọ̀dọ̀ wọn pé ìjẹ́ nùbú ìjẹ́ ànábí o ó wà afdọ́lù ipé a ní pé wàlíyù lọ́dọ̀ wọn o wàlíyù náà kó nàbí yù sínú wàlíyù ó kó nàbí yù síní because wọ́n ma ń sọ wípé ìjẹ́ ànábí ń kọ́ o ó lọ́lá ju ìjẹ́ rasulu lọ wọ́n ni wala yubaluna an yakuna ashabuhum afdala min abi bakrin wa umar wal asharatil mubashirina bil janna kò wá ṣe tó kàn wọ́n kò bá jẹ́ pé at the end of the day yóò padà jẹ́ pé wòlí wọn yóò Tijani ó lọ́lá ju abubakir lọ ó lọ́lá ju umar lọ ó lọ́lá ju àwọn mẹ́wàá al mubashirina bil janna lè tó ṣe pé wọ́n fún ní ìwà aljanna látayé lọ alladhina kanu yakhafuna alhisaba wala ya'manuna al'iqaba àwọn tó ṣe kun mo bẹ̀rù ìṣirò ọkàn wọn ṣe kin balẹ̀ kò ní bí pé Ọlọ́run bá fi yaje àwọn walam yakun indahum basharatun bin najati minha a walam yakun indahum tí wọ́n àwọn ò believe pé àwọn lè la kun binawo idh la ya'manu makra Allahi illa al-qawmul khasirun nígbàtí sí pé kò sẹ́nìkan tó lè fọkàn balẹ̀ lórí tọ́lọ̀ bá lè ṣe fún àyàfi àwọn tí wọ́n bá ti tán so in tó tún wọ́n lọ́dọ̀ àwọn Sufi generally ni wípé alwali afdọ́lù minan nabi alwaliyu afdọ́lù minan nabi wọ́n sì dúwà pé annabiyu ìtumẹ̀ ní pé nùbúwà ànábì ó lọ́lá ju òbísálà rẹ̀ ìjẹ́ ànábì ànábì sallallahu alaihi wasallam ó lọ́lá ju ìjẹ́ rọ̀súlù rẹ̀ lọ wàlíyù sí ní òun fẹ́ kan ju nàbí lọ so kò áṣẹ́ tó kàn wọ́n kò bá jẹ́ pé túnmẹ̀ ní pé a nàbí lọ́lá ju kínílẹ̀ ń sọ ìtumẹ̀ ní pé wòlíì lọ́lá ju ànábì náà lọ́nu àtàkìntẹ̀ sọ náà nù láyùbàlóòrùn àúlà ìṣòrún àbíká ní wọn mọ́ta ń sọ nǹkan tásìn so yíwa wọ́n ni dáàl islamu ilal jiddi wa muhasabati nafsi wal amali alal khawf wa raja'i fi jami'i nawahi alhayati ad-dunya ala an yakuna dhalika ala sadad wal ikhlas wọ́n ni islam kẹ́kẹ́ lọ sí bí serious dada kíyàn sì máa sì sí rẹ̀ mẹ́yàn kí ẹ́ndẹ̀ ma ṣiṣẹ́ lórí bí o sì ní bẹ̀rù ọlọ́run àti bí o sì ma nírò kanú ọlọ́run níbi gbogbo in tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ayé àtọ̀rọ̀ gbogbo ọrọ̀ ayé yàn àti gbogbo ọrọ̀ ẹ̀sìn kó lè bá jẹ́ kí aláyẹkúnà dhalika ala kó lè bá jẹntẹ́yàn palẹ́sẹ̀ kalẹ̀ kínú yẹn lè bá dùn ní alìkìyàmà lè sàáàdàtì òkò wọ́n ni fàjá àti àkídàtù dọ̀mánì sheikh wàdùkúlì janna bila hisab hadimatun lè dhalika kullihi ó wá jẹ́ pé àkídà kíyàn gbọ́kànlé ṣéwù kíyàn sí bìlífì ọwá jẹ́ tí ó ti wó ń tàn sọ yìí àkídà pé muhasabatu nafsi wal jiddu fi dhalik àkídà pé a ṣéwù ti gbé olí ti gbé afẹ́ kírinà ní olí ti gbé afẹ́ kírinà ó ti ní kí nígbà tó bá ti ń wí yájá lìjàlùjàlálù kan tó bá ti ń sọ so waqad dhaharat atharuha bil fi'li kama haka ul ustad al hajawi fi ma yali ọ̀rọ̀ yìí ti wá ọ̀nà ni wọ́n tún fẹ́ mọ́ kankan bí wọ́n ni hakali badul qudat qal ìkan nínú àwọn qudat àwọn qadi àwọn tamanti ìdájọ́ wọ́n sọ pé kana fi mahka fi mahkamati 90 adla fi albadiya wọ́n ní bẹ̀rẹ̀ nínú mahkama wọn àwọn bí èmi sì ní mo ti rọ àwọn ẹjọ́ mo ti kó sínú àwọn ẹjọ́ ìmọ̀ gẹ́gẹ́ bí kọ́ọ́dí bí lọ́yà bí jọ́jì bí but islamic ni àtipá internet iso kìrìyà ẹjá wáyà kòránì ká wà dí onáńpè ní kọ́ọ́dí wọ́n ni mo ti wo àwọn tó dá àwọn àfibó ti gbá ọ̀rọ̀ tó pọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ẹni rí àtàwọn li muslimin kí ni bá ni mo ṣe nínú àwọn ẹ̀tọ́ àwọn musulmi wọ́n ní fawajadtu 20 minhum mutasahilina la yu'tamanuna ala al-huquq mọ́ gbé nínú àwọn 90s yẹn àwọn 20s inú wọn àwọn tán ní tasahulu ni wọ́n ní àṣètò kódà kò sí tó kan pẹ̀lú àwọn huquq àwọn bí ilé ló dá ilé yóò dá kọ̀kan wá wa hina daqqaqtu

حتى انكشف لي أن السبب هو اتكالهم على أنه لا حساب ولا عقاب مو بات مو آه هو مو مو فبقيت متحيرا آه مو mọ̀kí ẹ̀mọ́ confused pé kí ní ṣẹlẹ̀ hatan kashafali tí tó padà kílẹ̀ sí mé pé anna sábàbà huwa tikaluhum ala anna wula hisaba wala yuqaba oníká ìntàn ilé gbára lé mé pé kò sí ìsáàbù kankan kò sí ìyà kankan a yàtàrọ̀ sọ́dọ̀hún tí ń lé wọn wọ́n ni fàntúzi alkhawfu min sudurihim ìbẹ̀rù Ọlọ́run ká jákò nínú ọkàn wọn tayanya ni hadha fil uduli wa hum min ahli al-ilm fa kayfa bil a'ma elesi ni o àwọn tí mo ń sọ yìí wá lásìwá sọ̀rọ̀ wọn ló fi pé a ti máa ń sàlàyé fún àti pẹ́pẹ́ jùrà yí pọ́ lọ́wọ́ àwọn súnfí kí ẹ máa ṣe jùrà ẹwò kan náà máa gbé kan ní alìbáàrísí àbíkílẹ̀ máa gbé ìsọkúsọ ilé lílẹ̀ nàárọ̀ àti àárọ̀ àtọ̀sán àtòru àti kíníkan ìsọkúsọ ni هذا الرجل ليس ليس بارزا بل خفي يتبدي àti fipamọ́ ni o lè kò sí gbogbo òjò kò sí ẹbá rísà kan tó jẹ lọ́dọ̀ àwọn súnnà ẹtún wò sọ́kùsọ títún sọ ń jò ní ìbájìrì ọlọ́ọ̀bá òun sà wá kíníkan kíníkan àríní ọlọ́run gan fà nẹ́bí pòmótì ara rẹ̀ ni àbí ànẹ́bí wà láti wá pòmótì ọlọ́run ni àbí ẹmọ́gbọ́ ọlọ́run bí pé kíníkan àjọmọ́ bí pé ẹmọ̀ kí ẹsà mọ́ ní ẹ̀kọ́ sọ́lọ́bàtà nẹ́bí sallallahu alaihi kí ẹ̀kọ́ yẹn kúrú kí ẹmà ó ní àwọn alfáàd tí ẹmà tó bá jẹ́ tí ń di pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bì gẹ́gẹ́ bí makan tó lágbára tọ́lọ̀ àtànẹ́bì wà nínú ẹ̀míyàn ó kàn ní dédé máa jánu bàgà nípa Allah ànẹ́bì gan tí ẹmà fi fẹ́ mú fáídà kan wọ́n bẹ̀ lá ẹlùmí wà tó máa fẹ́ sẹ̀ sáàbù rédèrèdè tí ó bá tó fẹ́ jọ sí àṣẹ yẹn alọ́ àtànẹ́bì ní òfìsí bí irú dìdìrí jò ní tí ń jọ sífẹ́ báwọn ṣe ń dọ́gbọ́n sí ẹ̀yin gbogbo ẹ̀yin ṣe àgbogbo ẹ̀yin mọ̀ pé àgbákò òfò lẹ́yìn ṣe lójoojúmọ́ àwọn náà mọ̀ yóò afẹ́ justify rẹ̀ yóò àfọ́lọ́n justify rẹ̀ wọ́n ni wọ́n lábẹ́gbọ́n sí ọlọ́run gbọ́n dọ́gbọ́n sí ọlọ́run tí ó ní kójò mọ̀rọ̀ lọ́fà tí ó gbogbo bá ń ṣe gbogbo àwọn clients táwọn ń gbà jálàbí tán ń ṣe oògùn ọ̀fọ̀ tán pa injustify pé kí ni ọlọ́nà dọ́gbọ́sì àwọn náà fi dọ́gbọ́sì ọlọ́run ló wá lè lò gẹ́gẹ́ bí example aburú allahu akbar allahu akbar wal iyadhu billah a qatta allahu lisana haula wọ́n láì ma àjọrọ̀ ahum ala ma jura'ahum ala Allah bó ní ṣe bó ní ṣe yẹ̀yàkú yàbá wà má asfáhahum wọ́n pọ̀nú gaba ìmọ̀ kí sáà mú máìkì kan mọ́ sọ̀sọ̀kú sọ̀rọ̀ à gẹ́gẹ́gà gẹ́gẹ́gà yóò tó a mọ́ sọ yóò tó a mọ́ à kí ní dé ní ìmí ti fúra sí pé àmọ́ èyàn padà mọ́ rí yìí ni tàríkà òsì yìí ni òun ni mọ́ ń fún ọ ní jùrà àgẹ́sẹ̀ ọlọ́ọba yóò gbé súnnà ní kí ní súnnà ma ń fún yàn khawf wà rọjá oní súnnà ma wà kẹfù wọ́n tàwọn fi àṣì ẹlórí ẹ̀ aláti ẹlẹ́sìmọ̀ ṣe bí pé kíní ló pín yẹn gbíyànjú àti wà kẹfù pé àlú rárá o mọ̀kọ́mù yìí mọ̀kọ́mù nubuwa ilé à mọ̀kọ́mù ìlàhíyà ilé mọ̀kọ́mù sọ̀hábà ilé mọ̀kọ́mù kíní kan èyó ma sá àmáwọn tí wọ́n lágbára ni ṣe bí júr àwọn náà ní mú ní ìsìn gbogbo àwọn àfáì àwọn àfáì àwọn tó ẹgẹ́ káwọn yẹmọ̀ pàlá burú ni òhun mọ̀lá àdúgbò fàhìdábù qatalahumullah anna yufakun eh eh kíni kan olóyè lérè kan ó wá fi nìkan bù ṣe fíìmù àwọn ọ̀daràn yìí ń ká àwọn ilé àwọn ilé tán fáwọn yẹn dúkà lójoojúmọ́ ẹ̀dọ́ mo jẹ́ tún láti kíni kan èyàn tó fẹ́ fi tó fi nìkan bù sú ti fíìmù olè kí lẹ́tẹ̀ ń bá jà ọmọ ọlọ́rin ni ṣe tí pé ẹni ọkọlù ẹgbẹ́ kọ́kọ́ ma bájá àwọn àfọ́ọ̀sì tẹ́ ń ṣe àwọn fátúwà burúkú lẹ́ẹ̀kẹ́ ma bájá ọmọ ọlọ́rin olè wọn náà kọ́ ọgbà ẹwà ọmọ ọlọ́rin lè mínà sàtílítà jẹ́nà mi nílé oní nílé lákẹ̀dùwájọ́ ọmọ ọlọ́rin lè mí òkì mọ́lọmọlọmọlọ kí ló dé tẹ̀ ń bájá kí ni reason ẹ̀ ń tara yín lásán gbogbo àwọn náà tán fáwọn èèyàn tán gbẹjú àsáwọn èèyàn lẹ́mìí tán ẹwà imagine irú ẹ̀ tó pẹ̀rẹ̀ ráfà ó ti sọ̀sọ́kúsọ pé ọmọ lọ́rin ò lè wọ́ná ó ti òrùdúdú bí 500 ní ti balí ayé rẹ̀ àdúgbò rẹ̀ tó kọ́kọ́ sọ́hun àwọn àfà ti dé sí wà sí àárọ̀ wà sí ìrọ̀lẹ́ òun náà fi lálà sí dànù pé irú sọ̀kúsọ olóòsọ yẹn ọ̀rọ̀ ìtakọ̀ ọ̀rọ̀ lọ́hun áyà ni ó takọ̀ rànẹ́bì hadithi ni ó tún kọjá ìrìn ó tún kọ mọ́sílásí ìwọ̀n tó ti lálàsí ilé ayé rẹ̀ àà ah! sẹ́mì ni mo ti wá lálàsí tó báyìí mọ́sílásí ilé tún ju bọ́m̀bù gbáwù ẹ́ <laughs> eh? bọ́m̀bù rùdúdù ó kà àà ah, ah, kí ni mo ṣe tó bẹ́ẹ̀ à ṣe wú ọ̀rọ̀ lọ́mọ lọ́rọ̀ inú à yóò padà jáde pé ọlọ́run tọ́ mo túbá ní sọ bẹ́ẹ̀ mọ́ o kí ni ó jẹ́ káwọn ìkórí wọ́n pé pé èyẹ ń sọ̀sọ̀kúsọ̀ ọkọ̀ bọ́ lọ́dọ̀ àmùsùnmí abadan èyẹ ń ṣe kí ni èyí ń sọ ìsọkúsọ kó bọ́ lọ́dọ̀ àwọn sheikh Muhammad bin Ibrahim Ali sheikh ọ̀dọ̀ àwọn kílẹ̀pẹ̀ bí sheikh Ibn Baz rahimahullah mélòó mélòó àwọn fàtàwà tí Ibn Baz ṣe kí wọ́n tíyàn mẹ́wọ̀n ẹ̀rọ ti mẹ́wọ̀n kí nìdí ó sọ sọkúsọ ni mélòó mélòó ló ń jẹ pé àwọn àfọ́ọ̀mà alzheimer tó bá ti wà ń lu ẹ pé yá ọ̀kan tó sọ ó kọ tíra ìsọkúsọ ẹ̀kan kò fi ṣe ọgọ́dù fẹ́lẹ̀ tí ẹ lè ní ẹgbọ́dọ̀ ta lọ́jà mọ́ ẹ̀yà ẹ̀sìn national religion ó mọ̀ pé yọ́rọ̀ o lè sọ sókúsọ so lẹ ń fún ní ah against Allah lẹ ń fún wọn ní sẹ́rí mo amúnútọ̀ kan lánàá a ní pé sẹ́rí kíníkà táwọn ẹni alùmọ́ sí tí wọ́n rí pé kíníkà wà tó ti ń kílẹ̀ sáwọn èèyàn wọ́n wà fẹ́ lọ ọ̀nà alùmọ̀ ìkọ́rọ̀ yí láti fi ṣe wípa àwọn èkín sọ́bẹ̀ tẹ́lẹ̀ náà mo ara ń fídíò ọkùnrin albarizi tí ń sọ bí o ní pé ẹ̀yìn afá tẹ́ ma ń sọ́gùn sọ́bẹ̀ pa ìsìlámù jẹ́ ni à ìwọ ìwọ mọ́gà ìwọ à ìwọ sínú àwọn olórí wọn ṣe àbí ó ti gbàgbé ní àwọn fídíò wà ẹbí kí ni mọ́sàn ìtàwọn sáré gbàgbé sí mọ́ gbàgbé ní àgbìmọ̀ pàwọn ti sọ kí ní ẹ̀gà náà rí ní in tí wọ́n gẹ̀gẹ̀ fún ayé máa fi rẹ̀lẹ̀ ogun ìpèsè ìwọ́kọ́lọ́ sọ́lọ́ ní káwọn ikẹ́ alẹ́ máa gbé pèsè ní káfà alẹ́ máa gbẹ́bọ ẹbọ sóríta mẹ́ta ìpèsè ọwà ni àkíní ọmọ nẹ́bí adama gbẹ́gbẹ́ pèsè ìdíkọ́ ó tún kí ni ó ní záàdù záàdù tó dájú ń bẹ ọ̀tọ̀ ní tọ́mọ̀ lọ záàdù fó wọ́n ní fàtàzáwàdú fa inna khayra záàdì taqwa ìwọ tó ní káyìn lọ bá wá záàdù tó dájú tó ní pé èyàn lè gbé pèsè bukásọ́mà nẹ́bí adama Allahu akbar kabir tó bá wá wípé kìí ti ń kílẹ̀ these days wípé àwọn èyàn ti ń gbọ́ wípé àwọn àfó ológun yìí ẹmọ́ tó bàtẹ́nì kàdé tán pé wọ́n kí àwọn pè ní àfá ìwò oh, kí ló kọ rẹ̀ náà bí ó kọ àfá ìpẹ̀ ní ó kọ àfá kìíní kan bí ó gùn náà wà ń bẹ̀ bí àwọn à ń gba kíláìntì náà wà ń bí ó kọ àkúdùmí ah, tí ẹ̀rẹ́tì ó dùmí wọ́n ni ó fẹ́ bà lọ́rin ló kọjẹ́ ni ó fẹ́ bà kíníkà ló kọjẹ́ ni ah ẹ̀rẹ́tì ó kọ rẹ̀ àbí kíníkà bí ọ ìmínà ti gbàgbé dùmí so gbogbo náà fi sáàjẹ́ débi pé ah kíníkà kíníkà wọ́n gbé kíní ti ń kílẹ̀ sáwọn pé ẹ̀yin àfáìsẹ̀ alálàgbákò ní ẹmọ tó wà sí ni wọ́n tó jẹ́ mùsùlùmí tó gbẹ́sì yí má jẹ́ kẹ́nì kankan tán ọ́ o mọ̀ pé ológun ni ológun ah ó wá ni ó ah kí ló táwọn yẹn máa ń sóògùn ó yẹ kẹ́ kọ́kọ́ lọ náwọ̀ gbájú sí mbẹ̀ ni abẹ́ mọ́ last to be the hibbi wà lálẹ́ hibbu yẹ̀ kìdárù ní èyí ń sọ pònú ìwọ́n tó sọ́nbì pẹ̀lú mike njó ní tó ń sọ níbi fídíò tí fídíò rẹ̀ gbé gbàgàdàgbàgàdà eh, bí kílẹ̀ ń pè wípé ogun wípé kìní kan kò sí tó sógun ó wá wípé àsírí ogun ti túnta àwọn èèyàn ti ń gbọ́yé ó tún pàsí rẹ̀ ó túnmọ́ wọ́n wá jára pé ẹ̀yin èèyàn tẹ́ mọ́ ń sógun kí ló dé ha ní sí ẹ̀yin tẹ́ mọ́ sógun mẹ́ta wọn ah wallahi mo tún wá ló ti pé kíní lóòtọ́ ìkẹ́nà àbẹ̀ anamọ́sọ kíní ẹ̀ èyí tí wá rí ìjìnà gbùdàdà pé sẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà kan sí wáàsí wọ́n máa ń ṣe istighfaf bí uquli mustami'ihim o mọ́ bí pé ẹranko ọ̀bọ ajá ọ̀dẹ̀ dìdìrìn òpònú lakó síwájú in ta bá ti sọ náà ẹranko ni wọ́n wọ́n ní làkàrà ẹ̀ ní bí Ramadan méjì Ramadan bí méjì ìgbà ẹni Jack Ma ló ń sọ̀rọ̀ kí ní sọ́gbà ìnáwó kí ní ń pè ọ̀rọ̀ kàfàrà mọ̀ ọ̀rọ̀ kò sí kàfàrà kò sí kàfàrà kò sí kíníkà kìnìkan kò sí hadithi sí ah, wa yìí sì ń ja gbogbo ẹlógún mẹ́rin tí lálẹ́ àwọn sàhábà sọ́tẹ̀ rẹ̀ Abu Hurairah èmi ẹmọ́ ń gbà ìdí èmi ẹmọ́ ń gbà dìsí wọn fa lẹ́jà rẹ̀ fi ṣe tẹ̀rì yìí bù àbí tẹ̀rì yìí bù gbà mí gbẹ́kínẹ̀ èmi ẹmọ́ ń bí ṣe ń yẹ pẹ̀lú àwọn sàhábà ọlọ́wọ́ bá ó sì yẹpẹrẹ ọ̀nà kó ló ti yẹpẹrẹ dànù ó ti yẹpẹrẹ ó lè yẹpẹrẹ àwọn sàhábà náà pàwọ́ bí ó ṣe rí láyé àti àdùnkẹ́mà wọ́n fi ń rìnlẹ̀ bí wà sí pé in the same breath wípé sàábé mẹ́jọ ní ọwọ́ná àmáwà àfà àlè wọ́ná a ní rẹ̀ ń se mí kú lórí àwọn àkídó sì tó wà lórí ẹ̀wọ̀n kó wọn tí ó sì rán náà ẹwà mọ̀ wọ́ ìdẹ́ fẹ̀ pàwọ̀ èèyàn wọ́n mọ́ ń bí ìfẹ́ ẹran kó làwọn táwọn kó síwájú and then ah, ìmọ́ta ti ń sàwẹ̀ wọ́n bí ẹ̀wọ̀ àwọn ẹ̀dọ́lọ́ọ̀bá lọ ó wá sí ọrọ́jù fọ́rọ̀ ẹ̀ kò dákọ̀ anybody nígbàtí jákmá lù mú ó fẹ́ ipé ìwọ ẹ̀yọ ọmọ alẹ́ mọ́ríkàzì yí tí ń fi stáì ṣe rọ́dù fún òun sí mọ̀ bẹ́sọ́ mọ́ fi stáì ṣe rọ́dù fún ẹ̀ tí mẹ́rin tí ń bá kò kàn ní dákọ̀ rẹ̀ àwọn náà ṣe rọ́dù fa àwọn tàbí ká àmọ́ ṣe rọ́dù àwọn kan ṣe rọ́dù lórí ojúmọ́ ọrọ́dù tó ní agbá mo rí fídíò ní dé ìjọ tí a fàyí sọ̀rọ̀ yóò tó tẹ́ pé ah, àfáyí tẹ́ ń sọ̀rọ̀ tako àmá hey ó dìjọ́ kìjàbíjọ́ kẹta báyìí àfáàsì gbé fídíò náà ni ó àfáàsì ṣe mi pé àwọn kan sí tó ń sọ níjò ni wọ́n sì gbọ́ a ń sí gbọ́ ẹtakò ní ẹwọ́n òbí ẹni mọ̀ ń takò kìní kan ah ẹyẹ takò fídíò ní iṣẹ́ ìgbọ́n tẹ́ ń sọ ni àmọ́ ti weekend mo kọ́ síwájú white ní kíní níṣẹ́ láti ní pé ẹnìkan àwọn kan ń pa ọmọ mi lánàá ẹ́ mo ní white ní ẹgbò wọn sì mọ̀ parọ́ mọ́yàn àbúsọ́mọ́sọ́wọ́sì ẹ̀sọ̀rọ̀ ẹ̀sọ̀rọ̀ ẹ̀sọ̀rọ̀ símọ́sọ́wọ́sì ni àyún ni rárá ẹgbò mọ́kànló funfun ni tí wọ́n ní wáìtì ní tẹ́mọ̀ sí wọ́n gbà lérò gbà tí wọ́n ló fún wọn gan sí mọ̀ gbà lérò sí ẹ̀kà tí mọ̀ rọrùn ah ebe mi àwọn òfò ní tó fẹ́ gbé wọnú àwọn ọ̀dọ́ onísùnú nígbà ní lọ́wọ́ rẹ̀ àyẹ́sà ah, ẹ sọ pé white ní lánàá yíò tó kù ní báyìí astaghfirullah kódà kó jẹ́ kí mistake ni ni pẹ́ kí bí a mistake ní eh, mo sọ mẹ́lọ́tọ́ ah, astaghfirullah ah, àṣẹ mo sọ àmọ́ sẹ́rí ha ọ̀sùsọ́kúsọ mo sọ yìí tẹ́bí àyẹ kò sí lára rẹ̀ wọ́n ìfẹ́ sọ pé àwọn ṣe mistake tẹ́bí ẹ̀dẹ̀ ni tó bá wá bó ṣe ṣe bó ṣe bí ìdára rẹ lórí pé mo ṣe mistake tó lè sọ easily pé mo ṣe mistake ọlọ́run foríjì mi ni wallahi ó padà ṣe ni ó padà dé ní fún àjọ ọlọ́run rẹ̀ because ó ṣe mistake in reality a kan kan mistake ilé tó ọlọ́ astaghfirullah illa alladhina tabu wa aslahu ubudu kò sí tó nà ọ̀rọ̀ albarizi kó wá sọ pé mo ti èmi náà ti gbà kan sọ́rí wípé ìyẹn lè máa ṣogun ìyẹn sì lè máa gbẹ́bọ̀ ìyẹn lè máa gbẹ́bọ̀ kódà ó sàánú àwọn èèyàn àwọn yóò tún mọ́nà wallahi ní ah àmá ìgbà tí wọ́n sọ yẹ̀ o àìmọ̀kan mo fi sọ ìgbà yẹ̀ o ah kọlọ̀n foríjì ní ìsọkúsọ ọ̀rọ̀ tí mo sọ mo dẹ̀ pọ́rọ̀ tí mo sọ yìí ọ̀gọ̀rọ̀ nínú àwọn mùsùlùmí ó ti gbọ́rọ̀ yìí tí ó sì ti ní ipa lára wọn ẹ̀rù wọn bà mí kí wọ́n wẹ̀rù wọn yàmọ̀ kí á mọ̀ lóyẹ́ kí wá sí congregation yóò èyàn tó bá ti gbọ́ èyí tí mo sọ ẹ̀dákẹ́ bá ń fún lélẹ̀ iná kó gbọ́ ó dákun ọlọ́run mo wá ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kò níbi nítorí tí mo sọ ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ bídíà ni ọ̀rọ̀ ìṣẹ́ ni ọ̀rọ̀ báyìí báyìí báyìí gbogbo àwọn tí mo tún wá bájà lórí ẹ̀ náà ẹ dákun mo tọrọ musamaha lọ́wọ́ yín o ẹ mi fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ dákun mi because mo pín tí mo sì yíò ẹ wo sincerity tí mo ń bèèrè lọ àmá dáwà kọ́lá branding self branding promotion self promotion ni a fẹ́ promote ara tarawa owó afẹ́gíní o afẹ́ di àfá social media kẹni bọ́dì ní ní problem pẹ̀lú afẹ́ di àfá táwọn yahoo yahoo like pẹ́ẹ̀tọ́ pẹ́sùn kọ́kọ́lọpọ̀ náà nígbà yahoo lẹ́nsí àfá sọmọ̀ sí fátúwá fáwọn yahoo fátúwá fáwọn yahoo pé wọ́n ní pé kíní ká máa jẹ àti àní yahoo ọ̀dá àwọn ẹwọ́ kíní ká ẹlọ ẹlọ sí mi àwọn yahoo náà tẹ́wọ́ síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọlé ìyá tó bẹ̀rẹ̀ so kíní ni o ẹwọ́n táfà notice iná kọ́ in tó ní kálùkù náà notice láwùjọ pé kí ló táwọn yẹn ní jùrù àmúkú agbọ́n ti jóyí wọn ní pé kò sí tó lè ṣe àlóòwọ̀ kí ni àlìjẹ́nà ni pàápàá jùlọ tó wá tún wájọ́ mọ́lé àwọn àfáà kan àà àlìjẹ́nà ti ta ayyánà àlìjẹ́nà ti ẹ̀jẹ̀ wọ́n ti bí wọ́n bí àlìjẹ́nà ti ẹmọ́ wọ́n ni inú ẹ̀jẹ̀ rẹ ló wà kò sí tó lè ṣe ó wọ ìtàn bẹ́m̀bà nà báhùn wọ́n sọ akínrìnà ah, wọ́láhì ẹni rí ó sì mọ́ pé wọ́láhì ẹni rí lèyẹn dákùn gbẹnu sọ́hun eh, ah, wọ́láhì ẹni rí Súfí sọ́ra o àwọn Súfí ń bẹ nínú àtàkìrà lónìí súnnà o sọ́ra o má lọ rò bóyá gbogbo tó bá ti ní kó ń súnnà lò tí bá ń ṣe alhamdulillah ló súnnà o ó láwọn usul ahli sunnati wal jama'a tó ní ìdájí tọ́jú bóló ti kọ́yún ó kọ̀ ní usul sunna imam ahmad ó kọ̀ nínú sharh usul i'tiqad ahli sunnati wal jama'a ti imam al-lalaka'i ó kọ̀ nínú sharh sunna al-barbahari ó kọ̀ nínú sunna al-khallal ó kọ̀ nínú ashari al-ajuri ó kọ̀ nínú al-iban ibn battah ó kọ̀ nínú kutubu sunna bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn usul táwọn afá ṣàlàyé nínú àkídátọ̀ kan wà súnfí paraku ni wọ́n àwọn mítẹ̀ ti jẹ́kú túnmọ̀ kíyàsí dada àwọn gọ́mọ̀ ọgọ́wà sí bí o súfin nígbàtí bàbá sọ pé bàbá wa kí ní kàtà náwà sọ pé ẹgbàtà ní wọ́n lọ́gbà àwọn ìbàrán tí a máa sàwọn súfin a jẹ́ ti mọ̀tẹ́lẹ̀ kẹ́ bá máa lò ajá náà sí àwọn mọ̀ pé súfin ni yíò ẹ̀yìn sí onísúnnà abadan àwọn tó ma fi tẹ́sì ẹ̀nà ní pé wọ́n ní wọ́n ní wọ́n láfà ní Nàìjíríà súfin náà inú àfà tó gbọdọ̀ gbà náà ní àbí àwọlẹ̀ ìrẹ́tù bí láà so wọ́n ni fàhádì ìtọ̀ríkọ̀ ẹ̀rí yóò ma wudi at illa li hadmi al-islam wallahi mo gbé kalẹ̀ tí bá ṣe láti fi wó ẹ̀sìn islam wala ajzamu bi anna sahibaha huwa alladhi wada'aha hadha al-wada' a wala ajz wala eh, anam wani wa sanra hadha al-wada' fa qad yakunu dhimna وليس مثل هذا الكيد جديدا على الإسلام wọ́n ṣe agí kẹ́ìdù yìí ká ma pètè pé wà gínsẹ̀ islam kìí ṣe tó tuntun wà bàbá ní pé àwọn olè ṣe jazmu ipẹ́ ní yí ń kọ́ òun nìkan gá ló ṣe wádùn rẹ̀ wọ́n pọ̀ tánjọ ṣe wádùn rẹ̀ a kò díẹ̀ kó lò fi man tasala bihi man káàdà hadalki ó pọ́síbù nínú oríṣẹ́ tẹ́lò láti fi spread kú fún ìrádàjì súfí náà mẹ́ wọ́n lo ṣíyà wọ́n dẹ̀ lo súfí because láti lẹ̀ àwọn súfí aláṣejù níbi ẹ̀sìn ni wọ́n tó bá ní pé súfí lèyàn nígbà láyé àwọn sálàf tán mọ̀ wọ́n bá súfí lélẹ́yìí àwọn tó kọ́ mọ́ kọjá làbí ìjọsìn nígbà tó yọ di pé ó gbá ó làwà tó kọ́ tún lo súfí fún pé àwọn tó mọ́ ń ṣe ìjọsìn nìkan táwọn kí ní ẹ̀ stages tó ń gbà láwọn ages kó tó padà dípò padà wà taken overtaken by àwọn kọ̀rọ̀mítọ́ wal batiniyya ó padà wá kàkà wánà ó padà wá in its full form tó wà lẹ́ni lẹ́kì wallahi wa kullu khairin fi ittiba'i man salaf ìbá jẹ́ kí bóyá dó níbi táwọn sálàfù wà ní ẹni kò dédé tó bá ló fẹ́ ma kádàbìlì islam kìí dá tó bá ti dé tó bá ti mú kí ní kàrà ilé tó múwá tó ní kí n fi sínú rẹ̀ yìí ìwà wẹ́yìn sáà sàábé àwọn wà lọ́dọ̀ sàábé kò sí mẹ́rin ní ọgbà inú ẹjá fi sí ìyìn fi sí àwọn sàábò gbà wọn àmá ànẹ́bí ò má ìgbòrí bí ó lè mẹ́sẹ̀ wá fi sí ṣe bá yàbí wọ́n ni wọ́n ni irú kéèdù sí nìkọ́ kò kí ń ṣe tuntun qidat min wujuhin jamma ṣẹ́rí ẹ̀ṣẹ̀ islam tán ṣe yíò ẹ̀sìn àpọ́nlé yíò wọ́n pètè against rẹ̀ ní ojú ọ̀nà tó pọ̀ wà bugiyat lahal fawathil min turkin shatta wọ́n sì wọ́ orí sí àwọn ọ̀nà algawa'il algawa'il afwan algawa'il min subulin khafiyah wọ́n dẹ̀ lé àwọn okùn tó pọ̀ kalẹ̀ àwọn kínágbé tó pọ̀ nínú àwọn bí traps hmm? wà sóòrìyà àléhà bilhiyal alghamida wọ́n dẹ̀ lú àwọn ọgbọ́n lásà ti fi pa ní islam wà aṣẹ́dù ha ìlújó sáàyùmọ̀ntazayya bizigi èyí tí wọ́n fi lè jù nínú àwọn ète táwọn èèyàn dá fún islam wàtàsánmà bí asìmà ihìm tí wọ́n sì ń gbẹ̀rẹ̀ wọn pèrà wọn ní orúkọ musulmi wàdásàláhùn sọ́mọ̀l asáwìd fi aṣáhàdí wàlmá ìlbáridé falatọ̀faláhùn min nasta'idu min albala'i نسأله العصمة بمنه لا إله إلا هو انتهى المراد من كلام ابن حزم في الإحكام نعم wọ́n ni àwọn èèyàn dẹ̀ sí kí ni o ní kálùkù dẹ̀ yìí àmọ́ wọ́n rí bí gẹ́ẹ̀tì apákan nínú àwọn mùsùlùmí tí wọ́n dẹ̀ lò wọ́n fún àwọn sẹ́yìn wọ́n ni kalimatun ilal ulama wà fi muqaddimatihim صديق العلامة الأستاذ البشير النيفور التونسي إنني أدعو كل عالم تجاني إلى النظر في فصول السؤال والجواب فإن أقبروا ما أنكرناه فليعلنوا إقرارهم له وإذا أنكروا ما أنكرناه فليعلنوا إنكارهم له بيصبره wọ́n láwọn sọ fáwọn àfáà súfí ẹ̀yìn tẹ́ jóní mímọ̀ nínú ẹ̀yìn súfí ẹ̀yìn tẹ́yìn tún kéhùn tí ẹ̀yìn tẹ́yìn tún kéhùn díẹ̀ alàlàkọ́lì ẹ̀yin náà ti ma ika à lóòtọ́ ní kìtàbà ti súnà láti jẹ́ gini láti mẹ́rí ẹ̀yin náà ma ẹkàn tàrà yí lásán ni ìmínú yí kéwú Saudi ìmínú yí lọ àwọn olúmi láti lọ kéwú ẹ̀yin tẹ́ nímọ̀nú yí afárawọn pè yí wò wọ́n ni mo ń pe ogbó yí ipé ẹwọ àwọn fùsúlù sọ́álì ẹwọ àwọn ìbéèrè àti dáǹkà ìlànà rẹ̀ ẹ bọ́ síta yìí ní ẹ̀sọ́pá ah, lóòtọ́ làwọn tán ẹni sincerity ẹni ìkìláṣù pá nǹkan sọ yìí lóòtọ́ bẹnu tíra wa lóòtọ́ ó takọ àkídà wa àkídà Islam ah eléyìí ọ̀dá lóòtọ́ àgbá ó rí pé àdínà lòdìdè ẹlẹ́kàlá fún tíjà ẹlẹ́kàlá ló súnà náà from Tijaniya sí Sunniya because àdínà lòdìdè ẹlẹ́kàlá takọ ogun náà wá eléyìí lóòtọ́ ni ọ̀dá lóòtọ́ ilé àfáà ló mú wá lóòtọ́

lam yu'allimha li sahibi tariqatihi anabi ó sì kọ́ ahmad tijani o ní ẹni pé wa an la fadla lahu wa la li atba'i illa bi taqwallah kò sì sí fọ́lù kankan tẹ́lẹ̀ rí àbí fọ́lù kan táwọn ọmọ àwọn ẹ̀yìn lè rí o àyàfi pẹ̀lú ká bẹ̀rù Allah ma ń gbé sọ̀rọ̀ fàájì kan ní níka 6,000 yẹ̀mtaz min al-muslimin min gọ́yìrì lùmùntásìbìlìyà èyàn tí ń ṣe kí ni tí ń fira wọn rẹ̀ ti sí tọ̀ríkọ yìí kò sọ́lá kan tó lórí àwọn mùsùlùmí yòókù abadan kódò orin bídí àtẹ̀ ló wà ní wọ́n ni wa man lam yusabrih bi hadha ba'a bi wizrihi wa wizri al-halikina min al-jahannam ìwọ tó bá ṣe lè tó jẹ́ kó yáwọn ó wẹ̀ wo àwọn ẹ̀ṣẹ̀ rẹ àti àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé oyin yawmal qiyamah wo inú àwọn aláìmọ̀kan wa kana alayhi ithmul katimin minal alimin so gbogbo àwọn tó bá dé mímọ̀ tó bá fi بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين كتبه عبد الحميد بن باديس رحمه الله تعالى so ibi tí ọ̀rọ̀ yẹn parí sí ni an bí Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi an yarhama al-sheikh al-allama abdulhamid ibn badis rahimahullah ikọ̀nà nínú àfá aljazair ni wọ́n kọlùkú bá wà sí lára fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfá tí wọ́n sẹ́kù lórí ta'ala kọlọ̀n kó bá wá sí àríkún dada fún wa nínú wọn níbi àwọn Sheikh al-Allama Salih bin Abdullah al-Fawzan abidawullahu ta'ala nínú wọn ni Sheikh al-Allama Salih Ali Sheikh nínú wọn ni Sheikh Abdullah bin Abdurrahim al nínú wọn ni rinagbe bin Hashim al-Abbas Sheikh Fuad al-Zintani nínú bẹ́ẹ̀ sheik masjid hafala a mashayikh salafiyin sheik mustapha mabram sheik munira sadi sheik ahmad badukhan sheik salakin tosh àwọn a'imma àwọn afa a'lam fi hada zaman shi'tum aw abaitum raditum aw karihtum ẹfẹ́ ẹ̀kọ́ inú yí dùn sí kò dùn sí awulahi hum al'ulama wa talabatul ulama afa ni wọn àwọn àfá ọmọ kíwà àwọn àfá àwọn sheikh abdullahi bin zulfiq al-zafiri sheikh abdullila aburifa'i a gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà nínú àwọn tó pín wọ́n ti kú láwọn tán kú recently ni àbáwọn tí wọ́n ti kú láwọn ọjọ́ tó ti kọjá nínú wọn náà ni pé yẹ́kẹ́ mẹ́rin tí sheikh abdul muhsin al-abbad afidahullahu ta'ala so kọlọ̀n kú sí dáadáa fáwọn àfáyì aláwọn àfáyì a'lam a'immatu sunna fi hada zaman àtàwọn ikhwanuhum min al láwọn tó sì pé àwọn mẹ́ta pàwò mọ́ kọmọ àbáwọn mata rẹ̀ ti dákọmọ àwọn àfáì pé kí wọ́n gbìyànjú lójoojúmọ́ tààlímù náàsì dínàhù wọ́n kọ́wẹ̀ ní yẹ́sìn wọn nínú àtàtíkú sheik al'allama Ubayd bin Abdillah al-Jamiri aljabiri rahimahullah sheik salih al-luhidan sheik salih al-luhidan sheik muhammad bin adam al-ethiobi sheik muhammad bin salih al-uthaymin sheik muqbil bin hadi al-wadi'i sheik al'allama sheikh muhammad bin ibrahim ali sheikh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àìmà àwọn tí wọ́n ti kú láwọn takú recently ni àbá ta ti kú ti pẹ́ àwọn ilé ìlà àwọn àfà tó yẹ káwọn èèyàn mà láwùjọ àwọn àfà gidinu àwọn àfà gidinu yàtọ̀ sáwọn ènìyàn nù tẹ́yìn promote kọ̀kọ̀dọ́wí ládùgbò táwọn súnnà wà níbo kọ̀kọ̀dọ́wí bó ọ̀gá àwọn terrorist ló ń promote àbí àwọn rukun min arkan al-irhab àwọn pillars of terrorism láwọn time ta wáyé aléhì min allahi ma yastahiqu wala rahimahumullah la rahimahumullah so an bí allah subhanahu wa ta'ala kó sọ́dún kọkọrọ hada wasallallahu alaihi wasallam muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa hamdik shaidu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi